rí ẹsẹ̀ yẹn wò ó ọ̀la rí jẹun fún wọn ní last one ṣó mọ̀ pé wọ́n ní kó bá aṣọ ẹsẹ̀ yóò gbẹ́dọ̀ kọlẹ̀ tẹ́sẹ̀ bá fi lè kọlẹ̀ ìwọ́n ni máa lọ. mo ti sọ wọn ṣe kọ́kọ́ sí i wọ́n sáré wọ́n sáré. wá wọ́ tù ú. yé po ẹyẹ sọ ẹ. tó bá gbé wọn lórí àwọn ah, ah. ọmọ ṣe sọ ìpẹ́rẹ́ ìdìbò. èmi mo wọ yìí. ọmọ yẹn lọ ṣe ọjà ọjà bàbá lọ lọ lọ lọ lọ lọ lọ lọ lọ lọ. ló bá wọlé o ló ní ẹ kí n wá yá òun ní ẹrù ah, eh, ó máa la yá àwọn ìyá ẹni ẹrù. Eh, èmi mà ti kọjá yèmí níṣẹ́ ló wá ó ní kí n yáhùn láṣọ kí n yáhùn ní bàtà mo dẹ̀ yá ṣé o lè rí ìgbìngbà tó máa return ẹ̀ báyìí ó dà pé mo fún hundred years. <laughs> kò dé wá ní mínì nù mo ṣáàṣì yá láṣọ mi lánàá. èmi ò ní ṣe mọ́ èmi ti tẹ́ ọ̀rẹ́ di mi ní ṣe mọ́. yáhùn mi o. Hmm. ṣé èèyàn mọ kókó dà kéèyàn máa yáyàn ní téèyàn bá wọ sára irun orí gan kò yẹ kéèyàn máa yáyàn gbogbo nǹkan bẹ́yẹn ó lè fa àìsàn sweat ó kàn máa ma fa sickness oríṣiríṣi síyàn lára ni wọ́n tún lè fi gbogbo èèyàn lọ ẹ má máa ṣe irú nǹkan bẹ́yẹn kó wa òkè àtọ̀. ìjẹ́ ṣe é òbí mi náà ẹ ṣe ǹjẹ́ ọkọ mi ò ṣe wà báyìí ṣá. Thank God you are here. Wo bìlà. Wo bìlà! Ṣé máìkì jẹ́jẹ̀ fún ẹ o? Kí ni? Èwo lójú igun bí ojú àánú? olówó dà à ń dáwọ́ àjọsí ẹ lọ́wọ́ òmówó òun lọ mi sọ́fun wọ́n fún lọ́wọ́ ẹ̀. ẹni tó lówó ṣáà ti ń sọ̀rọ̀ jẹ́ kó sọ̀rọ̀. ṣó o ní gbẹnu ẹ sáwọn kó jẹ́ ká sọ̀rọ̀. Ah, má bínú. ẹ wo ẹ ṣe o ọ̀rẹ́ mi má wọrí ṣé orí tí mo ṣe ń wú ẹ̀yìn sìn bá mi kó owó mi mo ní ìdòwò àjọ mo ní nǹkan tí mo fẹ́ rà mi ì dẹ̀ fẹ́ wàhálà. tèmi lọ́dẹ ò dẹ̀ bá mi bẹ̀. kán bá mi kán ah, máa sanwó ìfun ẹ̀ padà in the next five days now full time náà ṣe be five days ló pé. máa try. Ah, wọ́n mi fẹ́ wàhálà o sí ọ̀gá tí mo fẹ́ ṣe sì máa ó dán mi níṣẹ́ torí tiẹ̀ bá mi kọ́wọ́ mi bá mi kọ́wọ́ mi àjẹmẹ́ máa jẹ́ sí òun nínú skul ni rọ́bìṣì wo nìyẹn. Ah, ah, ewo ń tó níwòwò dé inú ọ̀rọ̀ nsìn ìwọ náà wí olówó olówó bẹ́ẹ̀ yẹn bọ́ everywhere orí jù. five days. so five days mi ni fi ṣe nǹkan tó wù mí àbí. nǹkan tó fi ṣe náà ó máa ń yí rí. kò sí wàhálà kò sí wàhálà. jọ my dear eh, tí o bá wá san owó yẹn in the next five days na you we go hold you. five days àbí five days tí o bá fún mi ní one minute five days gbogbo bíbá ni màá dàrú màá dá wàhálà ìpa màá ṣe wàhálà gidi ni má fún mi lọ́wọ́ mi èmi ò ní èdè òde mi. kí ló ní o má kì í jẹjẹ fún ẹ o owó lọ sọ̀rọ̀ fáìnà. bá a ṣe dá sí kò dé màá gbogbo tèmi nítorí ọ̀rẹ́ lọ fún mi ò lè tó fáìnà. ẹ wo big mom ẹ̀yin ni mo wá rí o lórí àwọn kankan tó ń ṣẹlẹ̀ nínú ilé lọ́dọ̀ wa. Fọlákẹ́ mi. kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ń gbọ́. a máa bẹ̀rẹ̀ exam láìpẹ́ yìí mọ́mí àti dádì dẹ́kọ̀ wọn fún mi lówó skul ṣe tí wàá mọ ọkọ bàbá rẹ ibẹ̀ big mummy láìpẹ́ yìí owó àjọ táwọn ọ̀rẹ́ mi dá sí mi lọ́wọ́ náà ti kọ́ ìyẹn ni mo mú tí mo fi round out láìpẹ́ yìí àwọn èkẹ́ tí ń sìn mí gbèsè. bẹ́ẹ̀ kí nìkan tó ṣe fún wọn tán fi máa náwọn ní fún ẹ lówó sùn kí ló ṣẹlẹ̀ kí nìkan tó fẹ́ mi ṣe gangan gan báyìí. ẹ mọ̀ kan tí mo fẹ́ bí mi. mo fẹ́ kẹ́ bá mi bá mọ́mí àti dádì sọ̀rọ̀ kó tiẹ̀ máa fún mi lówó bó tiẹ̀ jẹ́ nǹkan kan mọ́mí ẹ̀ jù ẹ̀bẹ̀ ṣé kò sí nǹkan tí wọ́n ṣe fún wọn ṣá. because kò sóbi tó kàn máa jí láàárọ̀ ọjọ́ kan ta ni òun ò ní fọmọ lówó school o ò ṣe anything. ìmọ̀ tí mo ṣe. ó dà má bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́ kí ló wá fẹ́ jẹ báyìí. ilé ti ṣúná bẹ́ẹ̀ máa délé jẹ. nǹkan tó ṣe é sì tó lè kọ́ láyé àlẹ́ máa pa ẹ́. káàbọ̀. ebi ló ń pa mí bọ̀ ti dáwọ́ ẹ̀wọ̀ mo dáná oúnjẹ fún ọmọ tèmi olórí burúkú wa ló fẹ́ jẹun má jẹ́ pé mi mo rán ẹ̀ ń ta kí ló ń ọmọ ẹ̀rọ. nígbà tí kí ló fa ariwo ń bí náà báyìí. adé wàá kọ́wọ́ bẹ ẹran. ọba tó ra ayé inú ní báàgì ó sòrò ó má dé ni o ó náà ó kẹ́ ń jẹ mọ́lẹ̀ lónìí rẹ jẹ. By the way, you were gone by this time ibo ló ti ń bọ̀ níbo yìí lóru ibo ló ti ń bọ̀ ibo ló ń lọ ibo ló ti ń bọ̀. dájú kò ṣe bí mi náà tráfíkì ni sọ. tráfíkì ara tá à ń sọ nìyẹn ó mọ̀ pé tráfíkì máa wà lọ́nà kí o ṣe tètè kúrò níbi tó lọ ìwọ ló yẹ kó wá dáná oúnjẹ tó ń jẹ yìí ní tòótọ́ náà òun ló dé ló lébi ń pa ẹ́ sìn. ṣé bí ń pa ẹ́ lóòótọ́ wọnú ilé kí wọn náà lọ fún gàrí sómi panudé wọnú ilé kí wọn lọ fún gàrí sómi. ló ṣe ìwé ìdàbí ẹni tó kàn ìwé ìdàbí ẹni tó kàn ní padà ìfù èrè àdùkú sí èsì ìdílégàrí ọkọ. ìyẹn náà ti tó. ṣé bí ẹ tiẹ̀ sọ pé àjọ ní oúnjẹ yìí ni tèmi dá bẹ́ẹ̀. irọ́ ọmọ jẹ́ tiẹ̀ kó àti fẹ́ràn kan. ẹ fẹ́ fi kílẹ̀ jẹ́ kó sí i ìtúwọ̀ náà jẹ́ tó ìtúwọ̀ náà. nígbà tí wàá bẹ̀rẹ̀ big brother naija gbogbo yín ẹ̀ wá serious káàkiri gbogbo lé èmi ò kú mọ tó wà interesting náà mi nǹkan tó interesting kí náà wò ń bẹ̀. Ah, dájú mi ò wá interesting gan o ọ̀yà ẹ̀sọ ọgbọ́n kan ìwọ̀sọ ọgbọ́n kan tẹ̀rí kọ́ látijọ́ tètè wò. dájú ó pọ̀ tí ṣùwà nínú ọ̀rọ̀ ẹ̀yin ọ̀rọ̀ ọmọ táṣà yẹn ọmọ yẹn máa ń rude so ó fi kọ́ everybody pé you wà burúkú ọmọ yẹn ń wù. sísá mi ọmọ Mercy bá sọ̀rọ̀ sí dájú máa máa sọ̀rọ̀ sí mi. n tó tiẹ̀ ń dùn mí ni pé see ilé tó ṣù wá ti búra mọ́ni sí nígbà tó yẹ wọn náà ní kọ́ńdọ̀mù ti tán. ó ní mọ́tò sí ń kọ́ tó ti lọ. ẹ̀yin ọmọ yẹn jẹ tàwọn mi. oríṣiríṣi obìnrin náà ni ẹja máa bá yín wò mi sọ fún ẹ. wo ọ̀gbẹ́ni wọlé lọ àwọn aṣọ bedsheet mo ká sílẹ̀ hmm. lọ ká ètò àmì kúròkó lọ tẹ mi kò lè change pillowcase dídé dídé kó wa náà tiẹ̀ nítorí wọn wò wá. lọ tẹ mi lọ tẹ mi dá mi náà jàre. ó dà kórí ewu pé ìtòsílẹ̀ òun kò ń dorú wa ni ó bá a mọ́ jàre. Ah, olùmúwé á dìde dìde ní wàá bọ̀ wọ́n yóò dìde lẹ̀ máa pa tv yẹn sìn pa afẹ́ mi ìtẹ̀nà tó dé ti gbogbo bí ìgbà tó lọ́wọ́. fáànù ń fẹ́ ṣòro tún mú báyìí. ooru mú mi o inú mi ń gbóná ni fẹ́mi fẹ́mi fẹ́mi. fẹ́mi náà o ò lè fẹ́ dáadáa sórí ẹ̀ yìí. mo fi bàrà ṣe lè pa ẹjọ tàbí fi ọmọ yẹn lè máa fẹ́ wọ́n mú fáànù yẹn wá. àtẹ̀tún lóde. náà mo fẹ́ràn òun ṣe wọlé lọ lọ assist àbúrò ẹ̀. bàbá tọ́lá ni. bàbá tọ́lá ni. bàbá tọ́lá ni. kí ló dé? torí èmi kọ́ o gbọ́ orin olútọ́dún orin kankan ó ní a ò mọ ọmọ tí ó sin ní òun a ò mọ ọmọ tí ó sin ní tàbí kan sáké kàbí kan sóko kàtún wá bí kan sókè ọ̀la a ò mọ ọmọ tí ó sì ní. àtàlàyé ọlọ́mọmọ yẹ ọmọ tó bí àwọn ọmọ tó bọ́ yìí ẹ bá jábọ́ lẹ́yìn mọ́tò kì í ṣe ara wọn nìyẹn kì í ṣe ọmọ mi ọbọ ń jèrè lẹ́yìn ọkọ̀ ń tèmi wá jẹ́ pẹ̀lú tiẹ̀ wọ́n ló bímọ náà. ẹ̀dá pọ̀ mọ́ ọmọ tó tọ́ ọmọ pápá kan náà torí èmi kọ́ torí ọ̀la ni torí ta fèmí ṣe ìtàn ni bó bá di lọ́la ṣó mọ̀ pé ó ti pẹ́ tàtijọ́ ń ṣe gbogbo kínní yìí e, èmi gan ti rí aláìsí pé kì í ṣe ohun tó dá o kì í ṣe ohun tó dá o èyí tá a bá ṣe ilé làwọn ọmọ máa dé bá o. máa pé mo wí tèmi àyíndé máa pé mo wí tèmi àyíndé o. àkànní tèmi náà sọ tèmi o mo wí tèmi o. wo jọ tó bí ọlọ́run fẹ́ ni ìwọ lóníkọ́ mọ́ gbọ́ nínú àrùn dà kọ́ mu bọ́tà. Ah, onígbèsè. ẹni tí ẹni ẹ fẹ́ rí náà nílé ó yá mọ́. ó lè. ó yá ti ní sùúrù ní sùúrù náà. ó ah, ah. oh, ń dà. ìjọ yẹn máa fún yín máa sanwó yìí mo kàn ní kẹ́ fún mi ìṣẹ́jú díẹ̀. kó tún fún ẹ nígbà díẹ̀ sí ìta fi fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣe kúkú ní ká fún ẹ wọn yẹ ó lè ó lè òṣì. bá fún mi màá mi ò má mi. kò ní sọ̀rọ̀ fún ẹ fún mi mo ní kò ní dá fún ẹ. á kí fọ́ lọ́wọ́ kí ni àdúrà owó yẹn five thousand naira tán ọ̀ọ́ ṣùgbọ́n bá yé mi jẹ ni. ayé mi rè ló dé n ò dẹ̀ fẹ́ yá ẹ lówó yẹn lọ́jọ́ yẹn o ọmọ kí tí màá yá ẹ five hundred naira kò lè pẹ́ one thousand tó fẹ́ fi dájọ́ yẹn ká ní mo ti gba five hundred naira mi sì má ti ṣe kọ̀kọ́ ṣọ̀ yẹn máa jẹun máa sùn. dandan jẹ́ èwo làṣọ tọrọ one thousand five hundred tèmi tó wà mẹ́kọ̀ọ́ wọ́n á lọ́wọ́ mi o ní sùúrù náà. ẹ ah ìwọ náà ẹ abirù kí lè lè ẹ eh, eh, ṣe fẹ́ pa ni ṣe fẹ́ lù pa ni onígbèsè tí ó bá gbẹ̀mí á gbẹ̀mí nìyà o ah, ah, ó máa sanwó yín ah. òun náà ẹ ń wí gbogbo. ó ní kó fún mi lówó mi. sítámì kí lè fowó ṣe tẹ́ ń tẹ́ ń jẹ́ àwọn èèyàn ló tẹ́jọ́ kọ́ máa ṣe disgrace wa ń bí ẹ sọ kó fún boyfriend àbí ẹ ẹ sọ ẹ wẹ̀ ń lọ́jọ́ ẹ nà wọ́n dáadáa. máa ń pọ̀ṣà fún ẹ̀dá ẹ̀yẹ yìí yóò ní gbà tó mọ̀ ọ́ lájẹ̀ yìí ẹ̀mí lọ́dọ̀ ó fẹ́ nà mí àbí lọ́jọ́ wọ́n ni wọ́n náà bẹ́ẹ̀ wọ̀ ó dáhùn bẹ́ẹ̀ jáde wọ́n tẹ̀lé síta wọ́n tẹ̀sí bá ẹlẹ́yìn àjò rárá rárá bàbí sọ́ bàbí sọ́ máa ń pọ̀ṣà fún ẹ̀dá ẹlẹ́yìn ó máa lọ́wọ́ mi bàbí sọ́wọ́ mi. Hmm. <sighs> I just don't know what to say. Hmm. láti jọ tí mo ti bí e tó ti body tó ti mọ̀ mí ìjẹ́ o gbọ́ wípé mo yáwó lọ́wọ́ onílé kejì rí answer my question ṣó gbọ́ rí pé mo yáwó lọ́wọ́ onílé kejì rí o gbọ́ rí pé mo yáwó lọ́wọ́ rẹ rí o gbọ́ rí now So reason for me. kí ni reason tó ṣe lọ yá owó lọ́wọ́ àwọn schoolmate ẹ àbí ah, wọ́n ní wọ́n kó owó àjọ wọ́n tún ní wọ́n kó sí ẹ lọ́wọ́ ò wá kó gbogbo ẹ̀ stealing by trick nìyẹn even ó lè ní káfẹ́. dadi tẹ bá rí bẹ́ẹ̀ báwọn ọ̀rẹ́ wọn ṣe ń pariwo lé wọn lórí kódà wọ́n sọ pé àbí àwa ìbọn bí aláwìn ni wá bá torí tiwa ló ṣe wá yáwó ìbọn oh ah, jalè ni. ó ní bí ìbọn jalè ó jalè ó sọ̀rọ̀ ó tún sọ̀rọ̀. tí ò mọ̀ ọ́rọ́ ọṣẹ ti máa fi ẹ̀gún lẹ́yìn tọ́lání lọ gbé ọlọ ata tí wọ́n máa fi ń lọ ata ta gbé sẹ́ńkùlé lọ gbé wá fún mi lọ gbé òun ló máa gbé lọ gbé wá fún mi àbí kí n tiẹ̀ kọ̀ kọ̀ kọ̀ wá gbélé yìí máa kọ́ gbélé yìí má bọ̀ wẹ́ẹ̀ ó ọkọ̀ gbèrú náà gbèrú bẹ́ẹ̀ yẹn ó yá wá lọ gbé ọlọ ata yẹn lọ gbé wá màá wá gbélé lórí go and do that please do. What the, ah. bí ọlọ́ apasitọ́ màá tún wo kéde tó tó fún un tí màá gbélé lórí o fẹ́ bàmí ló dídẹ́ o fẹ́ bàmí ló kọjẹ́ o jalè kódà kẹ́mi ó lè yí. Oh my God. iṣẹ́ ọkọ ẹ yàtọ̀ tiwa àti ẹ̀gbọ́n ẹ̀ ló wà ń bẹ̀. máa lọ sínú ilé kọ́lá ṣe nǹkan tí mo rẹ̀ ó ga ó ṣàkóso wa ó là máa ràn ẹ́ lọ́wọ́ ó ṣe mo dúpẹ́ o. Eh, ṣálàtà eh, lọ́wọ́ ọlọ́run owó rí wa. ṣé eh, lọ́wọ́ ọlọ́run ọba ó hmm. ṣàmì mo ní ìdí má bínú mo nídìí owó kékeré kan. Ah, àǹtí mi kòkòrò jòbìjòbì. ṣùgbọ́n ọlọ́run ló fi ẹ̀kẹ́ wa ọlọ́run àkókò máa ràn ẹ́ lọ́wọ́ ọlá rẹ náà là ń jẹ ìyá ìbọn náà rí ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́. sọ èlò lẹ wá tún ní ìdìbà. mo ní ìdìbì bíi torí àwọn tí mo gbèjà lọ́wọ́ mi ti fún mi lówó mo ṣàṣọ bíi fifty thousand ṣáà máa manage ẹ̀ ní fifty ọ̀nà mi tó lọ́wọ́ má jẹ́ kó ṣe kínní. báwo ni ọ̀rọ̀ ìwọ àtọkọ rẹ nípa àwọn ọmọ àwọn àbí bó ṣe máa máa wò náà rèé. ìwọ àǹtí mi ti sú mi ní òṣè gbọ̀ngàn mo sọ ọlọ́run á ṣe lásìkò tẹ̀. èmi náà mọ̀ pé ọlọ́run á ṣe ọlọ́run á ṣe ṣùgbọ́n yóò gbọ́dọ̀ máa wòran ẹ́ ọlọ́mọ yẹ kí téèyàn gbé má jẹ́ ká wòran o àbí. bó tiẹ̀ jẹ́ ọkàn bó jẹ́ méjì dànù tàbí bóyá èmi wò pé bóyá káwọn náà tẹ̀ jáde káwọn náà bẹ̀rẹ̀ sáà. ẹ ìyá wa mọ́mí kí ló ṣe ọ̀rẹ́ yín tí wọ́n wá skúl láti jọjọ ṣé ò sí. èmi yóò rọ̀ pọ̀ tó ṣe mí tí ẹ lè sọ pé nǹkan báyìí báyìí ló ti ń ṣe gan-an <laughs> o mọ ibi tó wà ẹ́ o ò mọbi tó wà bí báwo ló ṣe máa mọbi tó wà mo bá mi sọ fún pé mi ì tí graduate mo sì wà nù school yìí tó bá tíbò kó bá mi kówó mi dání nítorí mi mọ̀ bí gàrà tó ṣe máa sọ fún mi pé mo mọbi tó ní gbèsè ẹ̀ wà fún kí ni bá mi kówó mi dání o everybody ló mọ̀ pé regular student mi nínú school yìí kò ṣe pé bí akó mo ṣiṣẹ́ kan owó mi dẹ̀ ṣe kókó so nítorí náà ẹ bá mi sọ fún kó bá mi kówó mi. báwo lẹ́yìn tẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ báyìí. ẹ ríyàn láti jọ ìjọ ẹ tí ẹ bìkítà kẹ mọ whereabout ẹ ah ah ẹ tiẹ̀ ní human feeling kan rárá. ẹni àmọ́ mi ò bá kí ni tèmi. kí ló kàn mí owó mi ló ṣe kókó ah, mi ìṣèjẹ̀bú owó kan láìkó owó naturally ni. sọ̀rọ̀ mi fọwọ́ mi rárá tọ̀. Mm-hmm. ọ̀gá ò ṣórí bí a ka tiẹ̀ lọ wò ó lé èmi náà ti ń rò ó pé bí a kì í lọ wò ó lé bó mo fẹ́ dà lọ bẹ̀ mm. àbí ṣó máa ń eh, kájọ lọ ọ̀rọ̀ ẹ náà wà òkè bóyá kẹ̀tẹ̀tẹ̀ máa lọ. kẹ́lẹ́ sọ fún pé ẹni tó jẹ lówó o ó ti ń dúró de owó ẹ̀ o kókó àbí kí ṣe kàkókò máa lọ síbẹ̀ ni. já lọ kálọ̀ lábẹ́ rú gbà mélòó. mi ò ráyè gbogbo ọjà ìdẹ ìwé sí i. wọ́n náà bá sọ̀rọ̀ ikú tí wọ́n bá fẹ́ sí fún ọ ṣe látẹ̀ nǹkan. ó wà ní tọ́lẹ̀tì ó wá yàgbẹ́ fún mi ọlọ́run mọ̀ yìí àwọn aṣọ mi ń kọ́. aṣọ tí mo ní kò fọ̀ kò sóòkè ó dẹ̀ lè lanu sọ́mi kò sóòkè aṣọ. nígbà wo ló fẹ́ fọ̀ ní kí. ló kàn gbàlà pàǹsù. ọjà òfowó ló kólẹ̀ tó ń ta ló burúkú omi. wọ́n kọjá ká bá lọ fò palọ̀. Ah! kí ló wá ṣe ẹ́ lọ́wọ́ báyìí látọjọ́ ìgbọ̀n àti ẹ̀rí brake light ẹ̀ àmọ́ nǹkan tó ṣe é àti ẹ̀mọ́bí tó wà. kí ló fa gbogbo eléyìí. mo máa wo ti ọ̀rẹ́ mi ibi wàhálà àwọn oyin náà mọ̀ bá kiri òun mú mi ṣiṣẹ́ mi báyìí kẹ́tì ẹ̀ ti wá gbọ́ wọ́n ti láwọn ò lè ràn mí sùkúl mọ́ pé tọ́lá ni wọ́n face education yẹn so I can join you guys now. pẹ̀lẹ́ ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ má dé rò pé èèyàn ò lè wà láyé kí tiẹ̀ má bà so after gbogbo wa tó tóru yìí owó So ṣòdẹ̀ wá ti kó Ah, ah, ọ̀rẹ́ mi kò yẹ kó sọ̀rọ̀ bẹ́yẹn èyà ah. pẹ̀lẹ́ hmm. báwo wà ní ọmọ àfi bẹ́ẹ̀nsì gan-an kó dẹ̀ máa nǹkan tí mo ṣe gan látọjọ́ ẹ̀kọ́ ṣe pé a gbìyànjú gbìyànjú burúkú ni ní bẹ́yẹn bẹ́yẹn náà o tọ́jú àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló máa ń ta sí mi lórí ṣùgbọ́n mo dẹ̀ wá náírà. bet owó ọ̀rọ̀ owó ṣe kókó hmm? mi ìbá ní gbogbo nǹkan tí mo rí kí n fowó yẹn lẹ̀ ṣùgbọ́n ah! ṣe é fi lẹ̀ hmm. báwo wà ní ṣó ti wá bá mi kó wá. Ah! Fọlákẹ́mi mo ń bí ẹ látẹ̀kàn pé kí ló ṣe ẹ́ lápá òun wa ẹkún mu ṣé ò lè sọ̀rọ̀ ni. ẹ wo bíbí mọ mi ọ̀rọ̀ mọ́ mi ti sú mi ọ̀rọ̀ mọ́ mi ti sú mi o. kí ló ṣe fún ọ. ọ̀rọ̀ mi ṣe mo dẹ̀ pẹ́ láti ṣiṣẹ́ ẹ̀ fún ọkọ tó rìsọ́ọ̀tì sí. àǹtí mi ló ṣe ẹ́ báyìí àǹtí mi ló ṣe apá ẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ sáàtì mi gangan náà ṣé wọ́n wà òkè wọ́n àtọ̀ fi hùwà báyìí náà. ẹ wo gbígbó mi kó tí mo fẹ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ o ẹ bá wọn sọ̀rọ̀ bí tó ti ń gbọ́ torí màá pa àmì sí wọn lọ́rùn. Ah! Fọlákẹ́mi má jẹ́ gbọ́ statement yẹn lẹ́nu ẹ mú. ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá mi kọ́ ìgbà tí wọ́n wá ń ṣe báyìí kí ni dáàdì ẹ̀ sọ. ẹ̀yin náà mo rọ̀ dáàdì bí mo bá ṣe ń gbé lókè dáàdì ṣe rọ̀ lára ọgbà sọ́ọ̀lẹ̀. Ah. so wọ́n ti padà gba sátidé lọ́wọ́ dáàdì wọ́n ti gbé sunday fún wọn. Ah. ayé mi o pẹ̀lẹ́ a máa wá àkọ́ṣe sí i. Ah wà kí ló tó máa ń ṣe nu ẹ wo oṣù tó bá rí gbajúmọ̀ tí ó wọ̀. ẹyẹ oko lásán lásán máa fi jẹ ṣé tí sori ọmọ ló dùn yìí ah, ọmọ tí tóbìnrin tó kù lọ́nà tó ní tẹ́lẹ̀ ò tiẹ̀ jọkọ ni ajálì ẹni. Eh, ẹ o tẹ fẹ́ fi ẹ ṣàlè o fẹ́ fi ẹ ṣe ìyàwó ni o fẹ́ fẹ́ ẹ sílé kó fi òrùka sí ẹ lọ́wọ́ kó fẹ́ ní iṣu àti ọkà ká kó gbogbo oríṣiríṣi kan ká kó wá sílé yín ká tọ́jú ẹ nílé wa lọ́wọ́. ọ̀rẹ́ mi wọn kọ ọ̀rẹ́ mi wàá gba ìwà gba ìwà gba ọ̀rẹ́ mi eh. èyí tó sọ yìí oníṣàsọmọ. àṣẹ sori jẹ́ ìsọ̀ ọkàn fún ẹ mo ti sọ fún ẹ pé kó ṣe tèmi kó fẹ́ mi tó bá ti fẹ́ mi ò ní ìṣòro problem ó ti gẹ́gẹ́ sí ò lẹ́ni ìṣù kọ̀ọ̀kan tó ẹ̀ jóná ta ló ṣẹ́ báyìí náà táyọ̀ lóye báyìí kì í yára bẹ́ẹ̀. ọmọ ló ba bẹ̀ jẹ́ ni. ọlọ́run ah. mo ní débẹ̀ kí n tó pàṣẹ ọlọ́run kò sọ bẹ́ẹ̀ mi tó bá yẹ kó ti wá fẹ́ mi sí kó ti ṣẹ́ ti mi. ọlọ́run ẹni tó ṣe é báyìí wọ́n mọ̀ lé wọn wọ́n mọ̀ pé ọ̀dẹ ọmọ tó dùn mí fún ẹni pé ó lẹ́ni ní mọ̀sán ó dẹ̀ tún mú kíkan ọlọ́run wọ́n tẹ́gbà pọ̀ sọ́yọ́ ẹ̀kọ́ máa mú ẹ ṣọ́ ara yín lára mi ládùúgbò yìí o kí ẹ ṣọ́ ara yín gidi gan ni. má lọ kó sọ́wọ́ o má lọ kó sọ́wọ́ o ṣé orí bó ṣe ń nà ẹ́. ó máa lọ màlẹ́. bó ṣe ń nà ẹ́ tó fi yà jẹ jẹ́ káwa tún ayé ẹ̀ ṣe káwa pa káàntì fún ẹ kó wa ókè. calm down orí pò lọ olórí burúkú lọ obi obi obi tí bàbá sọ lẹ́rù tí bàbá sọ lẹ́rọ̀ tó bá ti gbọ́ máa mú ẹ lélẹ̀ bó ṣe wá ẹ. ọkọ tó ṣe a máa fi ṣe àwọn mọ̀sínú mọ̀síkò. o ti jáde fi lẹ̀ ẹ̀ talele yìí. o ní akọ àṣà mi ló sọ yẹn fàmà lù àṣà yẹn fún. àwa kó sí mi lọ́wọ́. filẹ̀ òun ni ó ní a máa ṣe kinní yẹn fún. ilé àwọn ìyá tó lóun fẹ́ jẹ wọn padà jẹ. báwo ni ṣe iṣẹ́ dáa ta. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àǹtí mi ẹ̀yin náà kọ́ṣẹ́ wà òkè. mo dúpẹ́ o kí ló dé tó ló fẹ́ rí mi. àǹtí mi ẹ ọkọ mi ṣáyé lẹ̀ ń ṣe kí tún ni mo tún ṣe o tún ti bẹ̀rẹ̀. gbogbo nǹkan tẹ́ ń ṣe fọmọ yín ni mò ń gbọ́ o. ọmọ mi ò ṣe Tọ́lání. Tọ́lání báwo Fọlákẹ́mi. ṣé ọmọ mi wá nìyẹn ni fourteen. kí ló ní mo ṣe fún un o kí ló ní mo ṣe kó ń pa àǹtí ẹ kí ló ní mo ṣe. torí pé ẹran ọmọọṣẹ kò tètè jẹ ẹdẹ kan lápá kódà. bíbélì ni tójú ọ̀tún ẹ bá ń dùn ẹ kó fọdà. tó bá jẹ́ ọwọ́ òsì ẹ ló ń wọ́rí ẹ gbèsè ẹ̀rọ kan gé yes mo ránṣẹ́ kò ṣe yes mo lè kan lápá dànù. àǹtí mi ṣé tó bá jẹ́ tọ́lá nílẹ̀ ránṣẹ́ tí ò tètè ṣe máa kan lápá bẹ́yìn ìyẹn ni kó lọ béèrè lọ́wọ́ gọ́gù. irọ́ àfihàn ẹlẹ́kọ̀ọ́ dáa. kì í ṣọmọkọ ẹni mo kán lápá torí gbogbo nǹkan tí ò bá kún ẹ ló máa ń tẹnu bọ̀ ṣápọ̀ ọmọ ọkọ ẹ ni mo kọ́. àǹtí mi àǹtí mi èmi á kú máa bá yín sòótọ́ ọ̀rọ̀ torí ẹ̀yìn àtọkọ yẹn parapọ̀ ẹ̀rọ ọmọ yẹn ní skul ó tún ó ń tiraka ó ń tajà ó ń kówó jọ kó lè fi máa ránra ẹ̀ fúnra rẹ̀ ẹ̀dẹ̀ ẹ tún nà ẹ nà ẹ kan lápá lórí pé ránṣẹ́ kò tètè lọ. ẹ bí ṣe débi òṣè kápá tèmi. èmi ò lè kọ́ yín lápá. kọ́ ni lápá náà. sọ fún pé bó ìfọkànṣe fọmọ ọ̀dà ẹ̀dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ no problem no problem. Ah kí ló dé bò. sori jẹ́ sọ fún ẹ next time tó bá wọn kó ṣí ọ̀rọ̀ báyìí ló fẹ́ sọ nílé ayé ẹ má ní kémi wá díẹ̀ ló kù kọ́kadà kún mi lẹ́sẹ̀ mẹ́yìn. àti mi ẹ má bínú pé mo ní ẹ wá bá mi sọ ìjọ mi ti bá nọ́ọ̀tì tó fẹ́ bá yín sọ mi ò ní ní kẹ́ wà máa wá bá yín lé torí bàbá sọ fún wa ní kílẹ̀ tí ò ṣe bá sọ̀rọ̀ àdèmọ́ máa sọ fún yín náà. mo ní ìdí. kó bá o ṣé kí n mú kọ́ wá fún yóò tutù gan o yes sir. ẹ jẹ́ máa kí lè dáhùn. bàjẹ́ ọ̀sìn kílọ̀tù kí n mú kọfẹ́ yìí náà mà ó tutù o. ajé wa o. yes ma ṣe o ma. cold minerals ah inú madam ma dùn lẹ́nu gan. mo ta díẹ̀. bàbá bàbá ó ti ń bọ̀ ó lọ sálẹ̀ lẹ́yìn náà. o lè yẹ òun bá mi sọ dẹ̀ dúró. ẹ má bínú. ibo ló gbàbọ̀. ó ti bá ìlú màmá gbàbọ̀ ó sáré lọ tajà fún yàn kan bẹ́ẹ̀. bàbá ìlú yẹn. sálẹ̀ lẹ́yìn. bàbá kì í kúrò owó àgbà rẹ̀ àsìn ìwé rẹ̀ ti ń rédì. Hey, Miller. Hey, Madame Biggie kí ló dé. ṣáájú wọn gbà. adúpẹ́ ọmọ tó ṣẹlẹ̀ rodúró rodúró ọmọ tó ṣẹlẹ̀ gbogbo tó wà tó gbèrú yìí gbẹ òun fẹ́ rà ọlọ́run ké ọmọ tó ṣẹlẹ̀ gba ogbẹ lórí ẹ̀ kìdẹ̀ sọ owó ẹ̀sìn ẹ̀rọ ọkàn ọlọ́run tó gbà á sọ ẹjọ́. ẹ gbà ẹ gbà o ará àdúgbò ẹ gbà o yé wọ́n kú o yé ẹ gbà o o ti o yé yé jà kọ́lé rẹ̀ ta ló gbọ́jà tó. tell you i'm disappointed ṣé torí pé a ní little break ó ní bó ṣe kún gbogbo bíbá ẹ. Ah, eh, ẹ mọ̀ wípé time ta wa time ìfojú ń rọ ni nǹkan eh, tó wáyé pẹ̀lẹ́ ti fún mi lówó ni màá ti fún àwọn àbòkí yẹn lọ́wọ́ àwọn àti clear bíbá. even at that tẹ bá yọ owó yẹn lápò yín What know i have given you. ẹ má bínú. ah no no no no the date is back kálí mo wọ́n ẹ̀dá ní ìsìn ṣùgbọ́n ṣe máa rí pé gbogbo ti tún mọ́lẹ́ ní pé yẹn ò rówó ṣe lé. i'm sorry. this is bad. i'm sorry <laughs> ṣé ibi wájú bíbá ẹ àwọn ni three bed. ẹ ẹ lẹ́yìn japa japa japa japa japa o ọ̀yẹ́yẹ́. kí ló ṣe mí báyìí kí ló ṣe mí báyìí. ọ̀fẹ́sì o. ọ̀fẹ́sì ọ̀fẹ́sì kò ní ní. ọlọ́wọ́ tẹ̀lé wá sínú bíbá. but ah, kí ló dẹ ẹ̀yin àtàwọn pípọ̀ wọ̀nyí pọ̀ wọn àmọ́ aláwọn òye aṣọ ọmọ yín lọ́rùn ó ga ọ. kẹ̀dẹ̀ máa wò ó wọ́n pè mí bá ń fẹ́ rajà ni o má dẹ̀ ṣọ́ra mo dẹ̀ ṣọ́ra ajé fún wọn ọlọ́run ló fi yín ṣe gàrí tíríà mi ìmọ̀ tán bá ti ṣe fún mi sẹ́yìn. next time ẹ̀yin gan máa wà very careful ṣe ti gbọ́ tẹ bá ti rí i pé sẹ́tì ibi tí ẹ ti fẹ́ tajà sí wọ́n rí bákanbákan ẹ̀yin gan ti máa observe tó bá ní pé káyà rajà ẹ̀yin máa sáré lọ ni tẹ́ bá dílé kẹ́mi ṣọpẹ́ ẹ lo ẹ gba owó ẹ kẹ́ fi ra oògùn then um, this is my card ẹ pè mí ṣe ti gbọ́ I'll be very careful. Okay, sir. Yeah, yeah. Oh yeah méjì bígí olómi ọsàn nìna méjì uh-huh. fanta ẹyọkan. fanta ọdẹ fanta àbí bígí. dákẹ́jọ́ ṣé fanta lélẹ̀. àyè dákẹ́ bígí fanta bígí fanta kí ni tún fẹ́. kí n bá ń gbé bọ́tù wọ̀tà lọ. ó lóun jèrè jèrè ògbó ìwọ jèrè ẹgbẹ ẹgbẹ ẹgbẹ o ẹ madame ti dẹ pèsè jáwọ àwọn ọlọlẹ o jáwọ lọlẹ jáwọ lọlẹ o gbẹgbẹgbẹgbẹ madame jáwọ lọlẹ ìjẹsà o ẹ ìjẹsà jáwọ lọlẹ o mo sọ fún ẹ o èmi ò lè gbókù o ìjẹsà jáwọ lọlẹ ìjẹsà kọlájú kọlájú ìjẹsà kọlájú o ìjẹsà kọlájú o ìjẹsà kọlájú o látìlájú látìlájú oye oye oye bá ń gbé tiẹ̀ bá ń gbé tiẹ̀ bá ń gbé tiẹ̀ wọ́n lọ tìlájú o ìjẹsà kọlájú o látìlájú o oyè mọ ti lajú mọ ti lajú ìpẹ̀lẹ́ kí ló jẹ ẹgbẹ kó wá ní o eh, òkú lè gbé wá òkú òkú Fọlákẹ́ eh, Fọlákẹ́ eh, wà máa lọlé wà máa lọlé wà máa lọlé irú wo ló wá báyìí ṣọfẹ kọlọ ibi tí ó kọ wí. Oh, wo mi ṣùpẹ̀lẹ́ ẹ bá wọn mi sí ẹ mo ti wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo tún jẹ ẹ̀pọ̀ tí mo ti wọn. ó yá wọn máa lọ lé kí tó ṣe tó ó yá ó yá ó yá ó yá. ó ní àwọn máa lọ lé ẹ ẹ ṣe fẹ́ kọ wíìlì ni. ẹ ẹ lọ lé tó ń kọ. kí ló máa ń ṣe ibi. ó jà pé ẹ wá gbé bá mi gbé. ẹ ah. ṣe bàtà yín dáadáa o èyí kò tẹ̀wọ́n mẹ́tì mọ́ ní fún mọ́mí. ẹ pẹ̀lẹ́ o. báwo ni ẹ̀dọ́lá báyọ̀ báwo ni àǹtí mi kọ́. báwo ni báwo ni bèbè. ẹ kúlẹ̀ ó yà sáà bá mi fún mi. ilé láti ọ̀gbìn ọ̀rọ̀ ọ̀gbìn. pẹ̀lẹ́ ọkọ mi ṣé dáadáa ni. túṣẹ́ ṣáájú wọn. àkókò ìwà ìwà Ah. Ah àbúrò hmm, ẹ wà mà. ó kújọ mẹ́ta. ọjọ́ púpọ̀ lọ. ṣíṣe ń lọ. adúpẹ́. àkùnrin ọ̀sùn. ó ẹ wà mà. ẹni kí n sáré yọjú sí i ojúde nǹkan mi torí mo bízì gan lẹ́nu. bẹ́ẹ̀ni. bọ́ mo ní òpin ní ṣọlá kí n sáré yọjú sí ibi tó máa lọ. ṣé kò sí. kò sí. ọlọ́run máa bá mi ràn ẹ́ lọ́wọ́. àmín. wàá máa rí ṣe tọ́tú lọ́nà àbúrò mi mo nídìí ìrànlọ́wọ́ kékeré kan mo nídìí owó kékeré kan fẹ́ fi sanwó sùkúù báyọ̀ ni pé five thousand péré ni mo need mo tó lọ ó náà máa ràn ẹ́ lọ́wọ́ o mo ti mọ̀ pé o ti ń ṣe ó ti ẹ̀ gbìyànjú ah ó gbìyànjú ọlọ́run á túbọ̀ máa ràn ọ́ lọ́wọ́ sí i. ẹdùn àti ẹdùn torí pé ẹ ní ìdánwò lẹ ṣe sáré pè mí nípè pàjáwìrì bẹ́ẹ̀ yẹn pé kí n máa bọ̀ wá bá yín àǹtí mi kí ló dé tẹ máa ń ṣe báyìí náà kí ló dé tẹ ń ṣe báyìí fún mi ẹjọ́ tó bá tiẹ̀ jẹ́ wípé orí igi gan ni mo ti ń káwó ṣé ẹ mọ̀ wípé mo máa gungi náà kí tó ka ni it's so easy now ìgbà wo lè ṣe gbowó kan tán lọ́wọ́ mi. last week mi mẹ́mú yìí fún yín for five thousand kò tí ì tó ọ̀sẹ̀ kan o thirteen béèrè twenty five thousand mi sìn ẹjọ́ ṣé ẹ mọ̀ nígbà yẹn wípé máa sanwó school báyọ̀ ni it's so fake. kí iṣan man ń sẹran mẹ́ran kí kankan kan pa ni kí ló dé náà kí ló dé ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù ọlọ́run ṣé kí lọ́ọ́ jalè fún yín ni àbí kí lọ́ọ́ máa dọ́kọ̀ọ́ it's not fair na kí ni iṣẹ́ ọwọ́ mi tẹ́ mo máa bèrè owó owó bèrè owó bèrè owó bèrè owó ẹ kúkú pa mí náà kúkú kí mi náà ẹ gbọ́ mi ò ní kọ́bù I don't have a dime. Ah, Bímpé ah. Bímpé èmi ló ṣe báyìí fún. qualquer coisa. Eu preso, mas eu vou ficar preparado. òun náà nìyẹn àwọn aṣọ tó fọ náà ni kò pẹ́ látàárọ̀ yẹn ó ní fún aṣọ dáadáa. a kò yé mi ṣé kí n lọ fẹnu fún un ní báyìí. irọ́ ó yẹ ó ṣe fún jẹ. bàbá bẹ́ẹ̀ ló disturb mi jàre. iṣẹ́ lélẹ̀ ni wàá ṣe ń bì í. wọ́n bẹ́ẹ̀ ló lọ lọ fọ̀ wọ́n tiẹ̀. aláyé ló disturb mi. aláyé kí ló dé ló disturb mi. mama ẹ kú iṣẹ́ o. yé. Yeah. Fọláni! Fọláni! Mr. Fọlákẹ́mi! Mr. Fọlákẹ́mi! Fọláni! Wọ́n lọ gẹ́ẹ̀tì àwọn òògùn tí wọ́n rà fún ọ. ẹ mm. fi fèsì láti sọ anything tẹ́ bá fẹ́ sọ gba òfin onílà búrò wọn tó fi sọ tó máa lè jíṣẹ́ fún dáàdì. ọ̀la àti tó jẹ́ pé àti dáàdì lálẹ́ jọ mọ́ ọ̀rẹ́. bẹ́ẹ̀ ni dájọ́. so after a series of tests that she found sister in law i realized mo ní appendicitis. Ah, kí lè máa wá ṣe fún ọgbọ́ ìtọ́mọdé fi wà ókè. Mm, we need to operate as soon as possible bí èlò la wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ sà. just with a sum of hundred thousand yeah, perfect. ah that's a good job at all. you ah. know. well nǹkan tí mo advice ni pé kẹ̀tẹ̀kẹ̀ bí akẹ́ lọ rí dájú ẹ̀ ṣàlàyé nǹkan tí mo sọ fún wọn. ẹ jọ kí ni a láti hospital tẹ̀ lọ tẹ́nu ẹ̀ lọ ṣe test kí náà sọ fún yín náà. Mm-hmm. ṣe ni dókítà yóò kó rẹpẹtẹ fún wa. kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ lọ bímọ ni. appendix mélòó ni. appendix. wọ́n lè ká lọ one hundred thousand wa. àwọn tó lè operate. ìyẹn ò lè ọ̀rọ̀ appendix tó ní ní gbogbo yín wá dúró bíi pé yàn ṣaláìsí kó lọ bẹ̀rẹ̀ sí ní hustle <clears throat> tó bá bẹ̀rẹ̀ sí ní hustle akówó ẹ̀jọ̀ kó máa jẹun lọ náà kó dẹ̀ lọ ṣiṣẹ́ báwo rí ìwọ ń tiẹ̀ wá gbà ah, lówó tí bá kó gbárùn fún ẹ. ìwọ náà gbọ́n tó ń sọ ṣe ẹni tó ní appendix tó máa tẹpá mọ́ṣẹ́ iṣẹ́ wo ló lè ṣe báyìí tí ò tún gbọdọ̀ ṣiṣẹ́ tó tún lágbára ju bó ṣe yẹ lọ tó ní kó tẹpá mọ́ṣẹ́ o ò tiẹ̀ bá mi ronú pé àbáwò la ṣe lè ronú àti rí owó yìí o. nígbà tóun ò lóògùn àríyá kí ló tó jáyán kó mọ̀ ta pìàpìà sí i kó lè pa yes. ẹ̀yin ọmọ ẹ wọlé lọ ẹ wọlé lọ. ìwo làbọ̀rọ̀ mú rìn ṣé kò ní rìn ni. ilé olóró ìmọ̀ ọgbà wò ni. bẹ́ẹ̀ ni o iná lè faná sí póòlù ẹ máa jẹ èmi nìkan jẹ́ mi tí mi tí mo ìṣẹ̀fẹ́ ló máa mo ìṣẹ̀fẹ́ ló máa yaṣẹ́ wá fún kó wá lọ sí sanwó nígbà tó mọ tèmi ò ní abẹ́ndìsì ṣé èmi ni màmá lè máa sáré abẹ́ndìsì kiri ó ń lórí lọ síbi abẹ́ndìsì ẹ kó kó kó ẹ̀pà rẹ̀. ṣáà ló ní o ẹ̀dùn mọ́lẹ̀ ṣáà ló ní o. tó bá dúró déédéé èèyàn máa ń báyìí. dókítà ìjọ tó lọ́wọ́ ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún mi lórí ọ̀rọ̀ apẹ́ndìsì mo ń dùn mí gan ni dókítà ìjọ mo lè àṣùwọ̀n yín pé tẹ bá bá mi ṣe tó máa ń sùn bá yín pa owó ìdọ́tọ̀ mi lẹ́yìn ọ̀rọ̀ kejì. ṣé kí n wà sí sí àpẹẹrẹ máa ṣe rí nǹkan tó wà lẹ́yìn tó ń ṣòro ẹkún ò lè sọ àdánìtì náà lójú rẹ̀ náà what I need you to do is ẹ jáde lọ bó jẹ́ máa lọ bá family yín now chances tẹ̀ ní right now is just sixty forty percent ah, so ẹ lọ bá àwọn family yín ẹ wá owó ẹ wá what you need is just hundred thousand adẹ̀sìn kọ́dà fẹ́ ṣe fún yín èyí náà ni mo ní ẹ fún ṣe ní kẹ jáde kẹ wá lọ ẹ fún òòlù sọ́ọ̀tì nǹkan ọmọ tó wà lẹ́m nísìn ẹ fún kọ́ lẹ need ẹ jáde kẹ lọ bá àwọn èèyàn yín ẹ bá máa ya ẹ ya right now it's still minor kó tó di nǹkan ńlá. má pàgẹ́ tó padà wá. Ah, ọ̀rẹ́. báwo ni. àdúpẹ́ kí ló ń ṣẹlẹ̀. wúmà yẹn kí ló ṣe wá. Hmm, she's one of our patients o ó ní appendicitis ni and we need to operate that as soon as possible. a lọ ní kó ra one hundred thousand wa ọkàn kí sí mi lọ́rùn bí ni. Ah, and i'm sorry for bajin mi consult pé òun consult lọ́wọ́ because mo mi ò ráwọn nurse ní desk nígbà tí mo fi wọlé. it's fine it's fine okay but ẹ̀yin ah, ó dàbẹ̀ ni wípé mo ti mọ̀ mọ̀ anyway that aside so hundred thousand péré ló need. yes But <sighs> dẹ̀ sọ fún pé kó jáde kó lọ wá ó similar. ké sí mi lọ́rùn kí anẹ́kùn ò lè sọ àṣewọ́ náà mọ àwọn staff tó wà ń bí náà ṣé àní sanwó oṣù fún wọn ni. i know àti tí ń dúró díẹ̀ láti ẹ̀kọ́ mọ̀ kó máa pẹ́ tó báyìí. tẹ̀dá torí tẹ náà ni mo ṣe dúró jókòó jíde ìwọ ni mo wá rí o ṣé o mọ bọ́mọ iṣẹ́ jẹ́ sí mi. sorry baby are you okay. yes sir. ṣe bọ́ ọmọ mi. ah ọmọ mi kọ́ o tòótọ́ ọmọ ọmọ ọmọ mi ni ṣùgbọ́n kì í ṣe ọmọ bíbí inú mi èmi kọ́ ni mo bí o bí pé ló bí. <laughs> tí ṣe wàá fi ṣe ok ẹ ṣe ti jẹun. mo wà òkè. ẹ wà òkè. mo wà òkè. <laughs> àǹtí mi ṣe fẹ́ anything. <laughs> mi ì jẹ́ anything mo wà òkè. jíjẹ wo fi ti ẹ lẹ ah tó tó ní ọlọ́run kò sákòókò. wo bí mi ìparọ́ o ọ̀rọ̀ tí mò ń sọ òótọ́ ọ̀rọ̀ ni o bí pé ló bí ọmọ ìkànṣe mi mo bí o láti secondary school ló ti ṣàṣemọ́ṣe tó ti gbóyún wálé mi ì sì fẹ́ kójú òtì kó lè kàwé ẹ̀tàn láti ìgbà náà ló ti ń ṣẹ́yún ṣẹ́yún ṣẹ́yún ṣẹ́yún bó ṣe wà yìí àti bímọ ẹ̀ ó dọwọ́ ọlọ́run ọba o mo kàn ní kí n sọ fún ẹni o aláṣẹ ní màá ti ṣe ara ẹ̀. àǹtí mi kí ni mo parọ́ mọ́ ẹ sọ fún mi pé mo parọ́ mọ́ ẹ actually, mo explain some part of it. nǹkan tó sọ. You're crying. No, I'm not. Babe, I'm not. It's true. I'm just trying. It's not. I'm just trying. Mo kàn. Babe, babe, please, please calm down and just hear my story. Please, babe, please, it's not. Babe, mo pé nǹkan tó sọ. Mo kàn. I just. Mo kàn fẹ́ explain for you, Babe jọ mo dé kógo tí mo fẹ́ sọ ní time láti explain

ọ̀gá láìkí owó ni. tó ti ẹ̀yà ní ilẹ̀ ẹ tí ò lè lọ ọ̀gá ọ̀gá sọ pé ṣòro. ìlú ni ìlú. orí kì í kúrò ní pọ̀. Hello everybody. kásán. kásán. kásán. so báwo lára yín báyìí. Mm-hmm. Ah, okay. But you don't talk about love. Ah, ẹ ọwọ́ dókítà wa ẹ ṣe gan-an. yàrá níbi kí n ti mówó ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ bẹ́ẹ̀ lọ́nà àbámi máa fi sínú àpò mi ṣíṣe o orí lórí ìnigbà ṣe ní sí èèyàn gidi ni. olóhùn àṣerùṣẹ tí yín náà kò bọ́kọ tí ò sọ ni ọlọ́run nǹkan tó jà láti ní pé ọlọ́run àṣerùṣẹ yín ẹ àdúpẹ́ gidi gan. ṣé ègùn ni mo mi sọ ni àbọ̀yàn gbọ̀n mi wí ọ́fíìsì hmm. orí ti bẹ̀rẹ̀. All right, kàn ní kí n yọjú sí i ni ẹ kí n máa take care. ẹ ṣe o ẹ ṣe gan-an ìbọn náà bá mi máa wà pẹ̀lú èèyàn gidi èèyàn alárùbáríkà. èwo nàdúrà tó ń ṣe ìyá báyìí ti pọ̀ jù. ó ń ṣọmọ láàlá tí wọ́n á kí ni tó ń ṣe bí débìsì. wọ́n ti yí wọ́n ti rí iye ó ń pe ọmọ ọ̀yà yìí náà jáde ẹ ti wùwá nínú ọ̀rẹ́ di kí nà yín nìkan ló kù ẹ̀yin ọmọ ọ̀yà àwùsá ẹ̀ ṣe bẹ́yìn ò nìkan ó tó kẹ́ bá létí tèmi jẹ́ ilé tí mo ti ń tò láti jọjọ ẹ wá gbọ́ ẹ jẹ́ kí n sọ fún yín ṣẹ́yìn mà tí nǹkan kan bá fi lè ṣe márèèjì mi tí nǹkan kan bá ṣe márèèjì mi gbàdúgbàdú àjọ kó wá àgbàdo lọ́wọ́ èmi àti ẹ ah, wá wá. àti bí kí ló ṣẹlẹ̀ gan-an lẹ sọ̀rọ̀ sí mọ́mú abẹ́yìn ah, ah kí ló ṣẹlẹ̀. ìwọ màmá wo tí ẹ mọ́mọ́ dà mọ́mọ́ dà sí o. talking just keep quiet. ẹ wo tó sọ tó lè sọ fún yín ọkọ mi ò wálé mọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí márèjì mi tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí márèjì mi tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí márèjì yín ẹ wo wọ́n fi yín ṣàwátì bí n pé ìyá èmi náà àtúnwá ló kọ rẹ ìwọ olóńdá sí tí ó kọ ọgbẹnu ẹ sọhùn mo tọkànnù tó wà nílẹ̀. ẹ ra bàbá ọkọ mi ṣé àlàáfíà lẹ wà sá ẹ kújọ mẹ́ta sá. ẹ kò sí sáà mo kàn fẹ́ fi ẹjọ́ Jídé sùn yẹn ni. Jídé kí ló sọ Jídé. ẹ wo almost three weeks ago ni Jídé ti kúrò nílé kò wálé kò pè ẹ mọ̀ kó tí ẹ bá mi sọ̀rọ̀ mo wá ní kí n pè yín sà. for the past three weeks ni kò ti wálé so o ṣe mọ̀ sí pé onímọ̀ ọ̀bọ̀ kọ̀ọ̀kan mi kan ni. Ah, ẹ má bínú sáà mo ń rò pé ìgbà tó jẹ́ pé kò kí n ṣọmọdé bó máa wá ló máa wá ló máa wá lé kò dẹ̀ gbé fóònù mi the last time tó kàn gbé ó kàn ní kí n má pè wọ́n mọ̀ ni so mo á ní pé kí n lè yín sà. mo fẹ́ràn bàbá ẹ̀ má yẹ bá pè fóònù yìí mọ́ o ṣùgbọ́n jíde tó sọ yẹn náà fi lọ́wọ́ sílẹ̀ o ṣùgbọ́n kó sì kúrò fóònù fún mi jọ. hello. Jídé ti sọ fún mi. Ah, ah, ah, Àfọ̀bátà ti ní bàtà níbi. wọlé kò wọlé ni mo fi bọ́ tààmù ìmọ̀ kórè ìjókòó rẹ̀ jókòó bí. màmá tọ́lá ni ṣé ò rí pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ imú ẹlẹ́dẹ̀ ń wọ gbà lọ díẹ̀díẹ̀ ṣé wọn náà rí pé àlàbọ̀ ló fẹ́ máa dẹ̀wò adáhùn wà fún lákẹ́wò ìjọ kìíní àròpé bóyá ó tẹ̀lé àwọn ọ̀rẹ́ lọ pàtì ó dijọ́ kejì àròpé bóyá ó bá boyfriend lọ ìjọ kẹta kìíní àtúnfẹ́ ní ó ṣẹlẹ̀ hmm. tó fi wá dé pé ọmọ ń kọjá ọjọ́ mẹ́ta àdúró ẹ̀ kó pè é àárí fóònù ẹ̀ pé kò pè wá kò ṣe ṣé kò gbàrò ni ẹ wá ní kí n máa bọ̀ wá sórí bẹ́ẹ̀dì wá sùn. bàbá tọ́lá ni jẹ́ kí mi ṣàlàyé fún yín má jẹ́ kí ròònù ọmọ ìtúkọ́lé àìsàn sí ẹ lára òbí ṣòro ọmọ tó ti torí ẹ̀ fẹ́ parí hmm. bóyá lẹ́nu yìí pé ajé ìgboro ni wọ́n kógi sádògùn lójú méjèèjì àwọn èèyàn ló sọ fún mi pàṣẹ mo jáde níjẹta ni mo gbọ́ wọ́n ní ọmọ wòlá láwọn wá ọmọ tó yẹ pé oníkálukú ń tògí sínú àdúgbò ẹ̀ tó ń dáná tó ń jáde ńbẹ̀ ni yẹn lè fa ẹ̀fọ́ ẹ̀fẹ́ para yín torí ẹ má para yín. ìyá àtọ́lá ni síbẹ̀síbẹ̀ obìnrin nìwọ náà ìran obìnrin ló ń tẹ̀lé ọkùnrin lọ àmọ́ mi ò rí ọmọdé ìnírí ọmọ tó pọn lè bọ́kùnrin lọ ṣáá tí ò dẹ̀ níbẹ̀ ìwọ̀n. wọ́n ní kí náà ń ṣe níbi kan tani kílẹ̀ má mọ̀ mọ́ ṣé tó bá tiẹ̀ jábí ọkùnrin náà ló wá ṣé wọn ní ṣe tó máa ṣe kọ́ ọmọ máa bọ̀ nílé ni ó bá mi rú ọ̀rọ̀ áńgù tèmi gbàwó kọ́ ni wọ́n gbàwó yìí. mo dẹ̀ kúkú ń bẹ ẹrù ọmọ ìbú ṣe wà kówó pé ló ń ṣe lọ́wọ́. kówó pé. bẹ́ẹ̀ ni. kí ló ń jẹ́ kówó pé. ó ń tajà lọ lọ́wọ́ ni tó bá ti dówó ọjà bá ti pé ó máa wálé ń ṣiṣẹ́ ìgbìmọ̀ lọ́wọ́. ẹ̀dùn ṣe ẹnu ọjà kan tẹ gbélé ẹni bá tẹ tó ń ṣọwọ́ tó ń jẹun tó ń ṣọwọ́ nù ẹ̀ tó bá ti ṣe tó máa wáyé. mo ti dọ̀ padà. àbọ̀ náà lè kú díẹ̀ sùn. mo ń bọ̀ mo ń bọ̀ ṣebí ká wá sùn ni. ẹ má bọ̀. ṣé bó oorun ni mo ń bọ̀ wá sùn mi ṣe ní sùn. ẹ tẹ̀lé mi. mo ti dé wá bẹ́ẹ̀ o mọ̀ pé mi náà ò fi para ibẹ̀ gbé tí mo mọ̀ jẹ dé ni mo ń bọ̀ mo ti rí bàbá òṣì bí ìyá ìyá bíi tiẹ̀ kò nídìí gígan kí n bá ọ lé kí n wá sùn oorun la sùn tàbí bí ọmọ tó ń lọ bí ọgbọ̀n ọdún ká ṣáà wá sùn ká wá sùn ká máa bá wá sùn iná ni àwítà láìwé ọtún ń jowó ọmọ pẹ̀lú ọmọ kan ẹ ẹ ó fẹ́ràn kinní kan ó ń ṣe kinní kan ẹ̀yin jáwọ́ lẹ́nu ẹ̀mí ṣé wọ́n jáwọ́ ló ń pè wá ká máa wá sùn ká máa wá sùn ká máa wá sùn lọ́dún lójúmọ́ obìnrin wọn ní fowó lẹ́ẹ̀dì tí táyé fi owó iná owó. ẹni bí o ìfẹ́ máa ń dàrú every time. ìlú ẹ̀ ló fi sọ. mo dẹ̀ ń ro nǹkan kan. kí lẹ tún rò. mo wò pé bóyá kí n ṣe papers ẹ̀ kó lọ bímọ sí amẹ́ríkà. ẹ èmi ìlú òyìnbó ẹ má gbé yẹn wá rárá ẹ ah, èmi ò lè fọkọ mi ilé ìṣẹ́jú kan ah. <laughs> àti pé ta ló fẹ́ máa bá mi gbégbá gbé àwòrán. Ah. ah, ah, wait wait wait don't ah. <laughs> don't be a local girl okay okay let, let, let me explain something tó bá débẹ̀ Pula hmm? láwọn ọ̀rẹ́ ní Amẹ́ríkà now tó bá I want ìyàwó wọn wọ́n máa help ẹ they will eh? show you round they will do everything for you. ẹ má jẹ́ ntọ̀yìn ọkọ mi kò lè ah. ah, wo ìyá ń jẹ wá lù ìyá tí mo jẹ́ kékeré mi ò lè gbà fún mi jẹ́rú ìyá yẹn o hmm. so we need to prepare a future for him or her. ah ọkọ mi máa prepare fún ṣọ́ra mo kì í ṣe nínú oyún ah ẹ má jẹ́ ìtàn yìí. Ah! Ah! ah kí ló ṣe ọ̀ṣọ́ kí ló ṣe kí ló ṣe kí ló ṣe ọ̀nà ẹ̀rọ. Ah! Eh, àṣẹ ìtì ẹ̀ le rárá. <laughs> ẹ̀yin náà imagine kó ṣe mí lọ́hùn bẹ́ẹ̀ ta ló fẹ́ bá ẹ wo kò lè work. tó o pè tó ṣe é sì sàdá máa ń jẹ. ẹ bí mo ti ní ṣe yí ẹ ah, àǹtí báwo ni ọkọ mi. owó mo wà o. ń yá. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àmì náà tẹ̀lé sáyìn bóyá gbogbo ilẹ̀ ló ti gbẹ yìí ọjọ́ ah. yẹn gbogbo tó tóbi gbogbo ẹ̀ ló ti bá. ó dà mo ti gbọ́ yín àǹtí mi aṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ fọlọ́run a máa máa dúpẹ́ náà ni. àbí o àpò ní choice. Hmm, ọ̀rọ̀ bàbá yìí máa ní tẹ̀fẹ́ bẹ́ẹ̀ sí. kí ló ṣe wọ́n. Ah, ṣé mo pé ìgbà tí Fọlákẹ́ ti kúrò nílé lóko ló ti dábì mí. abirùn bíi ti báwo. Ah, bp ẹ̀ lókèlókè kì í jẹun. a kàn gbogbo nǹkan ò dẹ̀ lọ déédéé mọ́ torí kò lọ ṣiṣẹ́ tẹ́lẹ̀ máa ń lọ ta púùlù látara bàjẹ́bù bàmí o máa rí one four one three àárí nǹkan kan ebi ti fẹ́ bayé mi jẹ́ mo tún lọ bọ́ọ̀rẹ́ mi kan bíi alájẹsẹ́kù pé bóyá wọ́n tiẹ̀ lè fún mi lówó wọ́n ní kí lápò yẹn kó tó kàn mí wọ́n ní á tó èèyàn bíi mẹ́wàá oṣù bíi mẹ́wàá ni ebi ló máa pàgé wa rẹ. ebi ò lè payé yín àǹtí mi èwo lè pè é òun ni mo ṣe wá bẹ̀rẹ̀ pé báwo kò tiẹ̀ yá wa ní owó díẹ̀ ká fi máa dáná oúnjẹ jẹ ní wo wo tẹ́wá yá ni lérò yẹn tí ara bàbá tó láńdà fi lè yá láàrin ìwé ọ̀sẹ̀ ìwé méjì màá dánwò yẹn padà. àǹtí mi mi ò lówó. ọlọ́run ó máa ta bàbá jẹ̀bú. mi ì lówó ẹ̀yin náà ẹ wò àlàfo ló kúnlẹ̀ yìí. ṣebí wọn náà ni ebó olúwo ló sọ pé ẹ dúpẹ́ fọlọ́run tí mo ní àwọn ti tajà tó ní. ẹ ṣé kí wàá ní mi ìdúpẹ́ fọlọ́run ni èèyàn gba tẹ́yìn tí jókòó èèyàn mélòó lẹ́rí tó fọlé gbogbo àlàfo tẹ́ ẹ̀ rí yẹn ata ata fowó ẹ̀ jẹun ni kò sówó kankan kò sówó lẹ̀. ẹ kúrò lẹ́ o mo fẹ́ ra aṣọ aṣọ pẹ̀lú wo ṣé China bí lace. China China China ṣé kí n bẹ́ẹ̀ ṣọ́ra gé fún mi. ẹ má bẹ àǹtí mi mú bọ̀. ẹ kú jòkó mà ẹ kú jòkó mọ́ mi bí mo ṣe dúró níwájú yín ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé ìjìyà kan wà ní iwájú yín ẹ̀mí Ọlọ́run sì sọ fún mi pé ẹ̀yin àti ọkọ yín ẹ ti ṣe ẹlẹ́dàá kan lára àwọn ọmọ tí ẹ bí ẹ lọ bẹ́ẹ̀ ẹ lọ bẹ́ẹ̀ dáadáa kẹ́yìn méjèèjì kẹ́ bá lè nísinmi. Hmm, ẹ ṣe mà ẹjọ màmá wòlíì ẹjọ ìwónú àwọn ọmọ ṣé ọmọ tí èmi bí. a kò fi hàn mí jù bẹ́ẹ̀ yẹn lọ àlàáfíà kan. àlàáfíà kan ẹ̀wọ̀n àǹtí kò máa sí ṣáínà ṣé ẹ máa wá lọ́la má ti bá yín gẹ̀tẹ̀ sí. máa wá lọ́la ẹ ṣe mọ̀. ẹ ṣe gan-an. ẹ lè mú owó lẹ̀ tó bá lọ sọ́jà kó lè bá yín gẹ̀tì. àǹtí mi kí n ti yín pẹ̀lú pé kán drop owó gbogbo nǹkan tó ń bá yín sọ yẹn ẹ ṣe gbogbo nǹkan tó ń bá yín sọ ni mò ń gbọ́ nínú ilé ẹ dẹ̀ ṣe bí pé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ẹ ti mọ̀ pé àǹtí mi kí ni tèmi kú ó lẹ débi lẹ náà bàbá yìí ó yá wọ́n wá sọ wípé jìyàwó àwọn ajú yín ń béèrè pé ọmọ òun. èmi ò ní jìyà o. ẹ̀yin ò ní jìyà. báwo ni ó ṣe jìyà ìgbà tí mo ní bàbá báwo ni ó ṣe jìyà ìyà ò tọ́ sí mi rárá. lẹ́yìn àǹtí mi. jọ̀ọ́ dá jẹ́ ká lọ kó wá lọ bá mi bẹ̀. sọ ẹnu ọ̀rọ̀ tuntun bá ilẹ̀ mi ẹnu ọ̀rọ̀ pé kó wá lọ bá yín bẹ̀ ẹ̀mí ẹ̀ lẹ́nu lẹ́kọ̀ọ́kọ́ ń. wákùnbà sọ̀rọ̀ pé àti ìsìkò fọkàn balẹ̀ ọmọ awálé ìgbà tí wọ́n ní kò sówó tó lè gbá níta jẹun báyìí èmi máa ń lọ ta púùlù níta bàbá jẹ̀bú pẹ̀lú ń ṣe bá dẹ̀ ti ìgbà míì wà máa pa one four one two ara lá àkẹ́jà sí àgbéṣe. àti mi kí là ń sọ kí lẹ̀ ń sọ kí nìkan tá à ń sọ kí lẹ̀ ń sọ. bàbá láìfù mi jẹ́ mo dáná oúnjẹ lẹ̀ ẹ̀ jẹ́ mi ò dá ẹṣẹ́ máa mọ̀ ògì ẹ jẹ́ mi iṣẹ́ iṣẹ́ ẹ lọ ṣe ọ̀rọ̀ fọlákẹ́mi ilẹ̀ ń sọ kì í ṣe ọmọdé hmm. ọlọ́run á mú padà wálé fún wa láyọ̀ àtàlàáfíà. àmín àmín àmín ẹ̀mí máa ronú. ẹ̀mí ronú mọ̀ tí n bá ti fọlákẹ́mi ẹ ṣàbáwá fọlákẹ́mi wa. o lè bá mi bá sọ. ọmọ ẹni ṣe láti sọnù téèyàn ní wá. bádìí èèyàn gan bá sọnù èèyàn á wà màmá tọ́lá ni. Hmm ẹ jọ sà ńgbà tẹ wàá fẹ́ fìrònú ṣera yín léṣe tí fọlákẹ́mi bá wà fẹsẹ̀ ara ẹ̀rìn wọnú ilé yìí wá ṣó wàá dáa kó bá pẹ́ ti kú àbí kí lè rí wa máa wá jẹ́. mà ṣe o bá mi sọ fún ayé àdá o ẹ sọ fún kó má sọ mi dòpọ̀ ọ̀sán gangan o. pé kí ni àǹtí mi ẹjọ ẹ kó là kúrò lórí ẹkọ jọ àjàlá tánà ẹ̀yin náà kọlà báǹdì ẹ àbí ńgbà tẹ ẹṣọ ọmọ yẹn bá túbà túbọ ṣe wù yín. ṣe yìí sórí ẹ ò pè ní sẹ́mi ló ń bá sọ̀rọ̀. àǹtí mi ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ má bá mi sọ pé orí mi bàjẹ́ mọ́. ẹ gbà mí lẹ́nu ẹ máa kó gbájú fún ẹ. a ah, ẹ tó bẹ́ẹ̀ ẹ tó bẹ́ẹ̀ àǹtí mi ẹ kó fọnù fúta ni mo jọ fọlákẹ́mi lójú yín ni mi ò ṣe fọlákẹ́mi ẹ má rọ̀jú mọ́ mi o. ẹ bá wọn fọlákẹ́mi ìbá sọ nígbà fọlákẹ́mi ni ẹ bá mi wá rí i. ẹ fọkàn yín balẹ̀ sá ẹ fọkàn yín balẹ̀ a máa rí i. a rí lágbára náà ẹlẹ́dàá tọ́lá ní báyìí a lọ jáde mi tó bá wọ ilé. àmín àmín. ẹ̀yin wo lè mi gbogbo. ẹ ìwà ìlara kúrò ká lè súnmọ́ ọ̀nà. Ah, ọ̀rọ̀ lẹ́kùn púpọ̀ yàrá. mi ò ṣe mi bá client yẹn sọ̀rọ̀ bá kàn dí client. ṣé ẹ dẹ̀ ṣúọ̀ pé ọṣẹ tí mo fún yín anybody ò bá yín lò ń bẹ̀. kò sẹ́ni tó bá mi lò ó bí mo ṣe fi wẹ̀ tán báyìí tí mo wọnú ilé mo rántí pé àwọn ti gbàgbé ọṣẹ àti kànkàn mo dẹ̀ sáré padà síbẹ̀ kéèyàn tó débẹ̀. Allahu rí ọṣẹ tí mo fún yín kẹ́ fi wẹ̀ tí mo sọ pé anybody gbọ́dọ̀ bá yín lò ń bẹ̀ ẹ̀yin rò pé ẹ̀yin nìkan lẹ lò ó ni ẹ̀yin nìkan kọ́ lẹ lò ó ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe lọ fi wẹ̀ tẹ́ gbàgbé rẹ̀ hàn ẹlòmíì ti bá yín lò bẹ́ẹ̀ ni òun sì ṣe lò òun ó ti lògo yín. àfa ẹ má jẹ́ kó gbà ẹ má jẹ́ kó gbà owó tí mo fẹ́ gbà lọ́wọ́ client ó pọ̀ gan owó tó lè tún ayé mi ṣe ni. mo kìlọ̀ fún yín mo sọ fún yín mo ní ọṣẹ tí mo fẹ́ fún yín èèyàn kan péré ni mo ń lò tẹ́yàn kan bá ti lè fi wẹ̀ ń bẹ̀ báyìí gbogbo tí ó yẹ kẹ́ ẹ fi níláárí tó yẹ kẹ́ ẹ fi soríire ah mo sì sọ fún yín mo sọ fún yín mo lẹ́nu bọ̀dọ̀ gbọ́dọ̀ bá yín lò ń bẹ̀ ẹ ti jẹ́ kó gbògo yín lọ. ẹ àfà ṣé kò sí nǹkan kan tẹ́ lè fún mi kémi tẹ kí n gbowó yẹn jáde lọ́wọ́ client ká mọ̀ nǹkan tá lẹ́yìn yẹn a máa mọ̀ nǹkan tá máa ṣe. ó dà tó bá dọ̀là ẹ padà wá ẹ yọjú sí mi màá fún yín nǹkan tó bá wù yín ẹ tún lọ fi ṣe yín. àfa ṣé ọ̀la ò péjú báyìí. n padà gbé nǹkan mi lè lọ́wọ́ tó bá dọ̀là ẹ wá. ṣé wọn kò tọ́jú mi ẹ kò tọ́jú wa. thank you so much. ẹ kò àjò ọmọ mi ẹ kàn jẹ́ pé tá a bá dá tàṣàrán fàṣàrán á dá tàṣàrán fàṣàrán ìwọ náà jẹ̀bi dé okòkò ọmọ Yorùbá ni ẹ́ tó fi gbá odindi ọmọ obìnrin sílé agreed kàgbà pé ìfẹ́ lẹ́lẹ́ yóò fẹ́ bóun ò bá tiẹ̀ ní kó wá lọ́mọ àwọn èèyàn òun ó yẹ kí wọ́n sọ pé jẹun wá lọ́mọ àwọn èèyàn ó mọ̀ pé kò rọ̀ wá látọ̀run ẹyẹ kan lóṣù tọmọ fi wá kó sábẹ́ ẹ̀ látijọ́ yìí ṣó mọ̀ pé táwa náà bá jẹ́ bí òbí alákatakítí ọlọ́pàá la máa máa gbé bọ̀ báyìí straight àmọ́ a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nǹkan ẹni òǹdí méjì kí ni tó máa bíyàn ìfẹ́ ọmọ mi ló ní ẹ̀mọ́ sọ àtúngbọ́ pé ọmọ tó ti lóyún lábẹ́ ṣe tá a bá wa wa náà ṣé ò ní wa tọrọ ẹ̀. ẹ má bínú sá ẹni tó bímọ àrí nǹkan fún kámbọ̀n torí ẹni bínú. bó ṣe fẹ́ ni mo ṣe bá fẹ́ sá ẹ má bínú ẹ má bínú. òun náà jẹ̀bi mo mọ̀ pé òun ló ní òun tí ìfẹ́ wálé gẹ́gẹ́ bí àlàyé ti ń ṣe fún àwa láṣẹ tọba ṣàtìdé ṣàbà wa ni gbogbo wa fẹ́. kò sí wàhálà kò sí wàhálà. bébì bébì máa bọ̀ náà. wọ́n ní mo ti ń bọ̀. ah Fọlákẹ́ ni ah, dìde dìde dìde dìde dìde dìde jókòó jókòó jókòó ah, mo máa dúpẹ́ o. Ah, àǹtí mi kí ni problem yìí ẹ̀ ń rojọ́ wọn kí ẹ̀yin kọ́ lẹ dá gbogbo kan tó wà lẹ́ ilẹ̀. o ṣeun jàre sọ̀rọ̀ kíkẹ́ wọn kí ẹ wọn kí ẹ ló tún bá wa. kò ní ta bá wá bí pé ká wá bẹ ọmọ kó dárí ẹ̀ṣẹ̀ jì wá bí ò tiẹ̀ ní bọ́mọ bá tiẹ̀ máa padà wálé ọkọ ayé kọ́kọ́ wálé òbí ẹ̀ náà àwọn ẹbí ọkọ á wá tọrọ ẹ̀ ṣé bí nǹkan náà bá wá nìyẹn. wò ó máa bínú Fọlákẹ́mi èmi àtọkọ ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kó tó gbà wá níjókòó àmọ́ kò sí méjì tí mo fẹ́ sọ ju pé kó má bínú kó dẹ̀ má wo àtẹ̀mí àti màmá ẹ̀ tó jókòó yìí kì í ṣe pé òun wà lákàn ń déédéé wùwà sí ẹbẹ́ yẹn ò ní bó ṣe jẹ́. Bala! Bala! ni ẹ wọ́n ní dídìrín. Eh, eh, eh, filẹ o filẹ máa jẹ gbà fún sí filẹ. wèrè ni ẹ èmi ń nọ́mà ìwọ wèrè wọ́n ní wèrè wọ́n ní wèrè kí sọ́kọ́ mi ní wèrè. ìwọ ó ń fowó ṣòfò. má súnmọ́ bí. àkọ́bí ẹ mọ ẹ tí ò ń náwó lé lórí. <laughs> wò ó. mo rò pé ò ń náwó lé lórí ó ń fowó ṣòfò. <laughs> okùn okùn okùn dawunu tinubu atu. pàṣẹwó ná bẹ́ẹ̀. ṣé bí mo wà pẹ̀lú ẹ. o mọ kankan. máa jẹ ìgbà fún sí. owó tó ń ná torí àkọ́bí ọmọ ẹ kó wá máa ná sí orí ọmọ ẹlẹ́ẹ̀kejì yẹn máa ṣàǹfààní fún ẹ. wọ́n èmi ṣe wèrè ìwọ gógó ní wèrè ìwọ gógó ní wèrè wèrè ní ẹ wèrè ní ẹ ọmọ àkọ́bí okùn sunbọnú bẹ́ẹ̀ ni má lọ́nà ah! o. tó bá débi máa fẹ́ gbalẹ̀ o máa fi ẹgbàlẹ̀ wò ó ṣó mọ̀ pé ẹgbàá lógún wèrè kó ṣe o. bẹ́ẹ̀ máa wọ wèrè mà tiẹ̀ ṣe mistake o ṣé bẹ́ẹ̀ ẹgbàá lógún wèrè kí n ti wọ inú gbẹ̀mbí kí n ti já ìwé kí n ti ná wèrè ẹ̀ náà kùnà abẹ́rẹ́. <sighs> But come to think of it, ṣé o mọ̀ pé à ń rò pé wèrè àwọn èèyàn kọ̀ọ̀kan máa ń wà tọ́lọ́ máa ń dá báyìí o tó jẹ́ pé áńgù táwa máa máa gbà ojú táwa máa gbà wò wọ́n bí ẹni tí ò gbádùn ni. sọ lọ́rọ̀ kan sí. ẹ̀mí máa ń sọ ẹ̀mí máa ń bọ́ sí wọn lọ́kàn o. èmi ń bọ́ sí wèrè lọ́kùn wèrè máa ní. listen. o má yẹ kí díẹ̀ màlẹ̀ yẹn ń jẹ́ nu ajá tó sí ní kéèyàn rán bàbá ti wèrè. ok ok kí ni eléyìí ṣe mọ̀ pé ọmọ méjì mọ bí àti pé kí ló ṣe mọ̀ wípé àkọ́bí ni mò ń náwó lé lórí mi ò fi bẹ́ẹ̀ náwó lórí kejì jẹ́ ká rò you see jẹ́ n sáré sọ nǹkan kan fún ẹ tó sáré sọ sí mi lọ́kàn a máa ń pè mọ́nà à ń pè gọ̀ you see sórí àwọn táwa máa ń rí bí aláǹgànná bí ẹni tó rí ọ̀pẹ yìí ọlọ́run máa ń dìídì ran ẹlòmíín àbí kí ẹ̀mí máa mo ti rí wẹ̀rì afá tí ò lè la máa ń pè ẹni tó bá gbé Lagos Island tí wọ́n bí sí Lagos Island tó dàgbà sí Lagos Island mo ń sọ early seventies sixty seventies àfa tí ò lè yìí ó máa ń ṣe bíi aláǹgànná káàkiri ni but tó bá máa deliver message báyìí gbà ní tó bá sọ tólúwẹ̀ ò bá yẹ̀ wò dáadáa olúwẹ̀ ìṣẹ̀ra ẹ̀yìn kó má ṣe àwọn ìran àfa tí ò lè yẹn kó má ṣe àwọn ọ̀ràn yẹn ni. ọ̀rọ̀ wèrè ṣá. Ah, má máa pè wèrè gbogbo sórí ojú tí gbogbo wa fi ń wo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tó nójú nú ó máa ń mọ̀ pé àwọn kan ń ṣe wèrè àwa la máa rí wọn bí wèrè. òtí lè rí sọ fún mi tí mo dá ní. Ah, alátìmúdá akọ máa ń rí gbogbo èèyàn bí wèrè ni ṣe rí nìyẹn so má bínú wà á rí pé suddenly làwa náà kàn change sí ẹ la fi bẹ̀rẹ̀ sí ń hùwà bákanbákan àwọn màláìka ọlọ́run ni wọ́n tẹ̀yìn ò bá dẹ̀ gbọ́n tán wí nígbà míì ọlọ́run má jà àṣẹ ìṣẹ̀kọ́ ọlọ́run má jẹ́ afẹsẹ̀kọ́ ọlọ́run má jẹ́ aṣíwáwù òun ló fà á àbí. bẹ́ẹ̀ mhm. wèrè ni ó ti gbàgbé ni ṣebí mi gangan ni mo fẹ́ máa sọ pé kí n ṣe wèrè pé àbí mọ̀ láìka ọlọ́run ni láì mọ̀ pé wèrè ni wèrè ni àníwèrè ni. àtọ́nà kì í ṣe wèrè èmi èmi èmi mo ṣe. mo fi mí lọ́rùn sílẹ̀ òjàre tọ́lá ní mi ò ráì pa wo kìlọ̀ fọ́mọ ẹ o èmi ò láìkí gbogbo ohun tí tọ́lá ní í ṣe yìí ẹ wo ohun tó ń béèrè láti jẹta the same thing lánàá same thing mo ní mo fẹ́ jáde lẹ́nì náà ló tún ń bi mí mo dẹ̀ ní mi ò tí ì lówó mi ò tí lówó mo dẹ̀ jẹ́ kó mọ̀ yìí pé fọlákẹ́mi ẹ̀gbọ́n ẹ̀ àti ìsanwó fọ́ọ̀mù tóun fẹ́ gbà mo yìí ń wá twenty thousand naira mi ì tí ì ní ìwọ náà ro bọ́ mi lọ́rùn tí ẹ̀ jẹ́ kí n wá tiẹ̀ tí n bá sanwó fọ́ọ̀mù fọlákẹ́mi tán màá bẹ owó tó náà wá òní àforí àfọrùn tí ń bẹ wa ṣé mo fẹ́ lọ jẹ ṣé mo fẹ́ kí n lọ jalè fún ẹni báyìí. àfọlákẹ́ ṣáà máa ń bì yìí àwọn ìbò wà mí ilé kọ̀ọ̀kan ní bàbá yẹn go kó lọ sí ìlú ọ̀pẹ ni ṣé o lè wé skáàfù mo ìwọ lọ́wọ́ òṣì tó fi ń ba ní ẹ má bínú ẹjọ́. kó ṣe jù bẹ́ẹ̀ lọ bí ìbàárẹ̀ owó ẹ̀gbọ́n ẹ̀mí ò ní fún ẹ kọ́bọ̀ àmì ojàre akéròdé wàhálà àwọn ọmọ tí yẹ ti pọ̀ jù ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tàbí àwọn owó kò wọ́wọ́ mu kò wọ́ mọ́yàn tó báyìí ẹ kú jókòó jàre. ẹ má má bínú ọ̀rọ̀ yín àtọmọ yín tẹ̀ fún àjọjọ́ kébì náà kí ẹ má bínú. wàhálà tọ́lá ní ti pọ̀ jù kéèyàn máa sìyàn ní nǹkan lemọ́lemọ́lemọ́ kadẹ̀ ní kò tíì sí kò tíì sí ṣe ọmọ gidi àti ẹ̀gbà síyàn lẹ́nu fọlákẹ́mi gan òun ṣèyàn wàhálà tó báyìí mi ò bínú mi ò dúpẹ́ títí aago mẹ́fà láti ìjọba mi gba sọ̀rọ̀ ó ti ń pè mí lẹ́mìí jù. ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù owó ṣe o ẹ má bẹ̀rù. ìyàtọ̀ dání. ẹ eh! a máa jọ yẹ ẹṣin ẹṣin ní ti báwo ah. ṣé mo jọ ẹṣin ni. òyì ẹ ṣó o mọ̀ pé ẹṣin ló ń fi ọmọ tiẹ̀ sílẹ̀ tó ń pọnmọ ọlọ́mọ sẹ́yìn. sọmọ ọlọ́mọ tí mo gbé pọ̀. Ah. ó dẹ̀ ṣe bí ẹni tí ò gbọ́ yóò bá kí ọ̀rọ̀ ọmọ orogún ẹ kó máa mọyàn láyà àwọ àtọkọ ẹ ju ọmọ tí wọ́n bínú lọ ó ń béèrè owó oorun lásán wọ́n láwọn ò rí ah. wọ́n máa ń ṣayé báyìí. kí ni èmi sọ ni mo nífẹ̀ẹ́ ọkọ mi tó bá wà lówó àáfù àti níwọ̀n bá díẹ̀ díẹ̀ wọn lówó ń ṣàǹfọ̀ mi gbà mí àá ṣé mo fẹ́ dín wọn ṣé mo kò bá àwọn tó àràǹkà rárá tó pẹ̀ fún mi. kí ọmọ yẹn máa béèrè owó oorun lásán kọkọ ẹni kò sí elólówó oorun tó wájú owó ọmọ orogún ẹ ló mú yàn láyà wọn nìwọ náà tún lọ tún sọpọ́ọ̀tì. mo ah. dáa orí tí mo fọ́ lọ́wọ́ tí mo wọ àtọkọ ẹ̀ ó mà ṣe ń ṣayé màkọ́ nìyí má má jókòó lẹ́gà ìdí ìyẹn náà ń bẹ sọ àbí kí wọ́n fúnra rẹ kó dìde kó jáde kó o mọ́rọ̀ ara ẹni kókó kó jẹ́ pé ọ̀rọ̀ ọmọ ẹ lọ́pẹ́ lọ́mọ àdùn bó ṣe bèrè owó òun yẹn kan tó fún lówó mi gbogbo nǹkan tá ibi ọmọ ń ṣe nìyẹn tó ń jókòó tó ń káwọ́léwọ́ tó jọ́rọ̀ ọmọ orogún ẹ̀ ìwọ náà tẹ̀lé lójú ayé ẹ̀ wọ́n sọ pé ọmọ orogún ẹ̀ ní ọwọ́ ẹ̀ làwọn wá ọmọ kẹ́ni wọ́n ti jáde lọ bí mo ṣe ń sọ lọ èèyàn mi yìí wọ́n fẹ̀tọ́ ẹ̀dù mo dẹ̀ pé kẹ́ bá mi kọ ìyá yẹn fún dáadáa fẹ́nu ṣàlàyé. n tó ṣẹlẹ̀ ni pé ọkọ mi mo lórogún so ó ń fi ọmọ orogún yẹn ó fi ń kẹ́ ọmọ mi ó wọ ọmọ mi bóyá ọmọ mi ò lè jẹ́ nǹkan kan mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ní ẹjọ́. ẹ ẹ go straight to the point kí wàá lè fẹ́ ká ṣe. ẹ ẹ fún ẹ sórí bẹ́ẹ̀ ṣe ń ṣe tíátà yìí yẹn tẹ máa act tẹ máa ń ṣe oríṣiríṣi wọ́n fẹ́ kẹ́ bá mi act fún ọkọ ẹ̀ kẹ́ ẹ gbé mọ́ra dáadáa kíṣẹ́ yẹn wọ̀ ọ́ lára eh, àbí. mama ṣé bá a pa ni. Ah, ah, mo kú o ah, eh, bí ti kú kọ. Eh. iṣẹ́ tó ti ń pààyàn ni. òun náà lèmi náà wò ó bọ̀dá àwọn tẹ̀ dàbí yahoo. wọ́n ti ń ṣe yahoo jàre tó dẹ̀ bọ́ lẹ́nu tiẹ̀ lágbára ẹ ah, ah. mọ̀ nǹkan tẹ máa ṣe ṣe rí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fíìmù yẹn ẹ máa bá mi lọ ṣe bẹ́ẹ̀ bí onífíìmù bẹ́ẹ̀ ẹ máa bá mi jíṣẹ́ fún kó tiẹ̀ lè tọ́jú wa ẹ wo bílẹ̀ ayé mi ṣe rí kó tọ́jú wa ni ẹ jọ kó dẹ̀ tọ́jú ọmọ mi ẹ jọ. well sherry ìyẹn ò le a kàn lè dẹ mọ bíi pásítọ̀ fún wa kí ló fi. Ah, ọkọ mi ti gbọ́n jù. ah má jẹ́ ká lu pásítọ̀ a máa yá wèrè yín. Ah, àǹtí mi àǹtí mi ah, bí wọ́n bá rí yín tó rẹ́jò kọ́kọ́kọ́ bẹ́yìn lórí dànù mi. Ah. èyí tó ń sọ fún mi ni pé plan work ni ọ̀gbẹ́ni ta níjọ́ yẹn kì í ṣe wèrè kì í ṣe alágọ̀nà ìwọ ló lọ plan pẹ̀lú wọn pé kọ́ wá pàdé mi lọ́nà kó sọ bẹ́ẹ̀ ṣé tí n bá mọ̀ màmá tẹ̀lé ẹ wá bí. Ah, ọlọ́run máa dárí ẹ̀ṣẹ̀ yìí wá o ah, ọlọ́run mi o. Ah, um, um, bẹ́ẹ̀ni ìwọ ni mo bá ní ọ̀rọ̀ dáàdì ṣe sọ wọ́n ní kí n bẹ̀rẹ̀ mo dẹ̀ ń kó ọ̀gbọ́n gbọ́ nǹkan tí dáàdì sọ kò sí nǹkan tó dáa tó ìdáríjì ilé ayé ìwọ gan kan ẹ máa fúyẹ́ bọ́ tó bá fìyàn sọ́kàn bẹ́ẹ̀ ni pé ó lera ẹ lórí ni jọ ṣó mọ̀ pé every night o máa ń ronú just let it go so that you can be at peace eh? dáríjì wọn let it go. Ah. wo wo ọ̀dọ́mọkùnrin ìdáríjì tí ẹ ti kúrò ní lẹ́vù tọmọ mi àfi kọ́ lóun bá dárí ẹ̀ṣẹ̀ ní gbogbo wa ẹ̀rí pọ́bìnrin ti mú mi dẹ́ṣẹ̀ eléyìí ẹranko tó dáwọ́ èèyàn bóra làwọn eléyìí ah ọlọ́run. Daddy, hmm. mommy, ọ̀nà ìbọ̀dá ẹ̀sọ́ ń sìn mí pé kí n dárí. Wùmí ọmọ mi, ṣe rí gbogbo apáta lẹ́wọ́ ẹlẹ́ṣẹ̀. Ìdáríjì ti kọjá lẹ́vù tìyẹ pàápàá. Àfikọ́ba mi òkè kó dáríjì gbogbo. Ah, ah, ah. Mo ti mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ni mi o. Olúwa dáríjì mi o. lọ́rọ̀ ọba o à ń ṣàgbèrè à ń ṣe ṣìnà. ara wa ni mọ̀nàfìkì wà rèkíṣí tẹ̀m̀bẹ̀lẹ̀kún ká lọ́rùn wájú pọ̀ mọ́ ti pàkọ́ àwa ikọ̀ náà ni gbogbo tọ́lọ́hún lòdì sí tọ́lọ́hún ò fẹ́ ìgbà àdámọ̀ là ń ṣe. mo mà ti mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ni mi ò olùwà dáríjì wá o thank you omi for taking me for who I am for taking good care of me and my little baby àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run sí i ọlọ́run ti fún wa nígbà tá a wà mo dúpẹ́ lọ́wọ́ èjìká ẹ̀ I'm so happy. I love you. I love you more. Sori, ẹni bí ọkàn mi. Ká dúpẹ́ lọ́wọ́ orí ni. Bẹ́ẹ̀ni. Tó gbé wa kàwé eré. Ká dúpẹ́ lọ́wọ́ ẹsẹ̀ tó mú wa rìn débi tí ayọ̀ wa wà. Ká wa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tí ó dojú tì wá. Ṣé mo wí pé a ṣì yóò mú ọlọ́gbọ́n òun ni amọ̀kòkò ayé wa tó ti bá sọ̀rọ̀ wa ló fi ayé wa mọ̀ wá dúpẹ́ pé ó mẹ́ fún mi mo dúpẹ́ pé ó fi wá dá ara ire mo wá fẹ́ ṣe ìlérí kan fún ẹ ní ìwọ̀n ìgbà tí ayé bá ń jẹ ayé tí ọ̀run jẹ́ ọ̀run tílẹ̀ mọ́ tó ń ṣú tójú ọ̀rọ̀ tá a sì ń rí mi only disappointed, Laila. ẹ I love you from the bottom of my heart. Hmm, And I promise you that máa tọ́jú àwọn ọmọ tó bí. Ìgbà kan mo ti rò wípé ogun ayé ti jà mí. Hmm. Pé mi ò lè la omi ayé jà. Mo rò wípé ìrètí ti pẹ́. Mo rò wípé mi ò lè yege mọ́. Ṣùgbọ́n ẹlẹ́dàá mú ẹ̀ pàdé mi. Hmm gbogbo ìrètí tó sọnù olúwa sọ di nínú ṣe i love you so much. i love you too i love you baby. èmi náà gbogbo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ah, tó yọ mí lọ́wọ́ cruel mother yẹn. Hmm.